àtẹ èyí ẹ ní láti jáwọ́ ó láì já òṣùpá káre jàre ọba òun ẹ burúkú tẹpẹrẹ ayé ló lórí ọ̀ràn ẹ̀yin ìkà ọ̀bàyéjẹ́ ọ̀dàrú dalérú dalérú ìkà burúkú tẹ̀yin bá ṣáà ti jẹ tọ́mọ ẹlòmíì ò bá jẹ kò kan yé yín ẹ ti ra gbogbo ayé àwọn ọmọ yúùtù wa ẹ mú ọjọ́ ọ̀la wọn ẹ fi rà á fún àwọn ọmọ tiyín àwọn ọmọ tiyín wọ́n wá ń ṣe kí ni wọ́n dẹ́bi ẹdun wọ́n ń rọ̀ bí òwe àwọn wá gbé ìgbésí ayé normal person gbèsè ayé tó yẹ kí every one of us ká máa ìyẹn àwọn ọmọ tiyín àtàwọn ìyàwó yín o àbí ní kí wọ́n bá ṣe ti sáìdì yín tẹ̀fojú àánú wo àbí lára àwọn ọ̀rẹ́ yín ẹ wá mú ọjọ́ ọ̀la wa tí ẹ̀yin ẹ̀yin youth mi ẹ̀yin ni mo wá bá lọ́rọ̀ lẹ́nu ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ náà youth mi ẹ bọ́ síta ẹ answers now i'm beginning to love you i am beginning to love you bàjẹ́ bàjẹ́ i'm beginning to love you dákú because if only you know how powerful you are wà láìsàlẹ̀ ẹjọ́ tó ti pẹ́ lẹ́tì máa bẹ́ síta kò tètè yé èmi náà ni kò tètè yé mi ni wọ́n ti wa láyé àjẹ́ wọ́n ti halẹ̀ mẹ́lẹ́dá wa kò dẹ̀ ń ṣe àwa yúùtù tá a wà nísìn láti àwọn bíi ìyá ìyá wa náà ti bẹ̀rẹ̀ wọ́n ti wọlé ti ṣe èso yìí ẹ má dá àwọn wèrè tí wọ́n yẹn ẹ má yẹ kí lọ́ọ̀bù yẹn stop ẹ ṣe gan ni. ó wa láyà jẹ ẹrú tí wàá mú gbogbo wa pátápátá àti bàbá ọkùnrin kàtẹ́ sọ èmi má ṣe pé ẹyin tèmi ní tèmi o ìran mi ló ṣe pàtàkì o oníkálukú níbi tá a bá dé ìjàfórí ẹ lóde kò sí ṣe jàfórí ẹ kò sí jàfúnjó mọ́ jàfórí ẹ oníkálukú bí wọ́n jà fáwọn ìran wọn èmi náà mò ń jà fúnra mi ni ìyẹn ò mí pé mo wá ètè àwọn tó kù o ṣùgbọ́n ìran tèmi ló ṣe pàtàkì fún mi kí ni mo wá ń sọ ni wípé ẹ wà sí nínú gọ́ọ̀mẹ̀ntì wọ́n ti kó wọn láyà jẹ wọ́n padà gbà fọlọ́run ìyá ìwà One <laughs> flag wa sẹ̀ one flag wa Goni, one flag Goni, Goni. Ah, gan ni. Ah, ẹ jọ̀ọ́ ẹ mi tẹ left button mi ì mú nínú ilé tá à ń sọ yìí because èmi mọ̀ gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà ṣe ráyè tèmi ní débi tẹ máa nípa ẹfẹ́ máa bẹ́ẹ̀ bá tẹ̀ wá ráyè tèmi ẹ̀yìn kọ́lẹ̀ fúlàgì àwọn elébi wèrè àárín yẹn nẹ àwọn ìran tá à ń sọ pé kán gbára wọn kúrò lóko fẹ́jẹ́ rí ṣòṣe kò sí wàhálà ṣùgbọ́n fúlàgì Can you hear me? tó da ṣó mi tó ń dà mí láàmú lórí ṣó lẹ́ni. mo wọ ní ibú àgbàrá ẹ̀jẹ̀ Jésù mo fẹ̀yìntì àgbélébù rẹ̀ èmi ò fẹ́ mọ nǹkan tó gbé sínú kan lọ́fìn yàrá rẹ̀ tó fi ń tòrò epo lè fi dayé láàmú. irú agbára tó wà nínú ẹ tó gbé mi tòrò epo jámọ́ nǹkan ìwọ gbé ọkàn lé agbára ayé lásán ṣùgbọ́n èmi gbàgbára àti gbogbo ayé mi. One, wọ́n flag mi ọlárẹ̀wájú arówólò one flag me. everything is very very okay One flag me. One flag wa ni wọ́n wọ́n flag me. and the only thing tó